ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìrònú pìwàdà kúrò nínú àwọn òkú iṣẹ́ a ó kà láti inú ìwé bẹ́rù orí ìkẹfà ẹsẹ̀ ìkíní ó kà wò pé nítorí náà kí a fi ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ kí a lọ sí pípé lé àìtún fi ìpìlẹ̀ ìrònúpìwàdà kúrò nínú òkú iṣẹ́ lélẹ̀ àti ti ìgbàgbọ́ sípa ti ọlọ́run kò dá lójú wípé òun ti di ìtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run nítorí wípé wọ́n sọ fún wípé ọlọ́run kò fẹ́ràn kí ènìyàn máa ya àwòrán sára ó sì ní irú àwọn àwòrán bẹ́ẹ̀ tí ó ti yà sí ara rẹ̀ kí ó tó di wípé ó gba Jésù Olúwa gbọ́ nítorí náà wọ́n mú ní ìgbàgbọ́ tí ó lòdì pé ọlọ́run kò tí ì tẹ́wọ́ gba òun lẹ́yìn ìgbà tí ó ti gbàgbọ́ àti wípé òun nílò láti ṣe làálàá kí ó tó di ẹni ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹni tí wọ́n ń kọ́ ní èrò rere láti kọ́ ní ìyára ẹni sọ́tọ̀ àti ìwà mímọ́ òpin irú ohun tí wọ́n ń kọ́ ó fi ẹ̀rù sí inú rẹ̀ àti ìdí láti gbẹ́kẹ̀lé àwọn òkú iṣẹ́ dípò tí yóò fi gbẹ́kẹ̀lé iṣẹ́ Jésù Kristi gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ̀. nígbà tí onígbàgbọ́ bá bẹ̀rẹ̀ sí ní ní ìgbàgbọ́ wípé ìtẹ́wọ́gbà òun ní iwájú Ọlọ́run ó dá lérí ohunkóhun yàtọ̀ sí àwọn iṣẹ́ tí Jésù ti ṣe ó nílò láti ronúpìwàdà kúrò nínú àwọn òkú iṣẹ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ a nílò láti gbé ìgbé ayé ìwà mímọ́ àti ayé tí a yà sọ́tọ̀ fún Ọlọ́run ṣùgbọ́n eléyìí kì í ṣe gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ìtẹ́wọ́gbà wa lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n nítorí wípé a ti tẹ́wọ́gbà wa mọ́ àǹfààní ìbáṣepọ̀ tí ó jinlẹ̀ àti ìyàsọ́tọ̀ ni ìbáṣepọ̀ tí ó dán àti ìbádọ̀rẹ́ pẹ̀lú Ọlọ́run kì í ṣe ìpìlẹ̀ ìtẹ́wọ́gbà wa ọwọ́ àwọn ẹni tí ó ti di àtúnbí nìkan ni a pè sí ìgbé ayé ìyàsọ́tọ̀ àti ìsọdimímọ́ tí ó jinlẹ̀ kí a bá lè pèsè wọn sílẹ̀ fún iṣẹ́ rere ti Olúwa ẹ lè wo ìwo Tímótì kejì orí kejì ẹsẹ̀ ogún dé ìkejìlélógún ẹ máa lọ sínú ayé lónìí kẹ máa rántí wípé àgbékalẹ̀ tí ó bá ń mú kí ọkàn onígbàgbọ́ ní ọ̀nà kan tàbí èkejì kí ó fà sí iṣẹ́ òkú tàbí àwọn òkú iṣẹ́ ju àwọn iṣẹ́ tí Kristi ṣe lọ kò lè so èso ìwà mímọ́ ní tòótọ́ èso ìwà mímọ́ àti ẹ̀rí ìwà mímọ́ tòótọ́ ni agbára pẹ̀lú Ọlọ́run eléyìí tí ó wá látàrí ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú Ọlọ́run tí kìí ṣe mímú àwọn òfin ẹ̀sìn ṣẹ eléyìí tí ó wá látinú ẹ̀rù àdúrà olúwa gbà mí lọ́wọ́ gbogbo àwọn òkú iṣẹ́ kí o sì ràn mí lọ́wọ́ láti rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ ètò rẹ fún ayé mi àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní níbi a ṣe ń ṣe àwọn ẹ̀dà Yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti ní ìwé Jòhánù kìíní orí ìkẹrin àti orí ìkarùn. Jòhánù kìíní orí kẹrin olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹni tí ó bá wí pé òun ní ẹ̀mí Ọlọ́run gbọ́ ẹ kọ́kọ́ wádìí wọn láti mọ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ti wọ inú ayé ọ̀nà tí a ó fi mọ ẹ̀mí Ọlọ́run nìyí gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá sáyé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara jẹ́ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí kò bá jẹ́wọ́ bẹ́ẹ̀ kì í ṣe ti Ọlọ́run alátakò Kristi tí ẹ ti gbọ́ pé ó ń bọ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ó ti dé inú ayé nísinsìnyí ẹ̀yin ọmọdé ti Ọlọ́run ni yín ẹ ti ṣẹ́gun ẹ̀mí alátakò Kristi nítorí pé ẹni tí ó wà nínú yín tóbi ju ẹni tí ó wà nínú ayé lọ láti inú ayé ni àwọn yìí ti wá nítorí náà wọ́n ń sọ nǹkan ti ayé àwọn aráyé sì ń gbọ́ tiwọn ti Ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ Ọlọ́run ń gbọ́ tiwa ẹni tí kì í bá ṣe ti Ọlọ́run kò ní gbọ́ tiwa ọ̀nà tí a fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí ìtànjẹ yàtọ̀ nìyí olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ẹnìkejì wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀dọ̀ Ọlọ́run ni a ti bí ẹnikẹ́ni tí ó bá ní ìfẹ́ ó sì mọ Ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí ìfẹ́ ni Ọlọ́run ọ̀nà tí Ọlọ́run fi fi ìfẹ́ tí ó ní sí wa hàn ni pé ó ti rán ààyò ọmọ rẹ̀ wá sáyé kí a lè ní ìgbàlà nípasẹ̀ rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí kì í ṣe pé àwa ni a fẹ́ràn Ọlọ́run ṣùgbọ́n òun ni ó fẹ́ràn wa tí ó rán ọmọ rẹ̀ wá sáyé láti jẹ́ ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa olùfẹ́ bí ọlọ́run bá fẹ́ràn wa tó báyìí ó yẹ kí àwa náà fẹ́ràn ọmọnìkejì wa ẹnikẹ́ni kò rí ọlọ́run rí bí a bá fẹ́ràn ọmọnìkejì wa ọlọ́run gbé inú wa ìfẹ́ rẹ̀ sì ti di pípé nínú wa a mọ̀ pé à ń gbé inú ọlọ́run àti pé òun náà ń gbé inú wa nítorí pé ó fún wa ní ẹ̀mí rẹ̀ àwa ti rí i a sì ń jẹ́rìí pé bàbá ti rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà aráyé ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé ọmọ ọlọ́run ni jésù ọlọ́run ń gbé inú rẹ̀ òun náà sì ń gbé inú ọlọ́run a mọ ìfẹ́ tí ọlọ́run ní sí wa a sì ní ìgbàgbọ́ nínú ìfẹ́ yìí ìfẹ́ ni ọlọ́run ẹni tí ó bá ń gbé inú ìfẹ́ ń gbé inú ọlọ́run ọlọ́run náà sì ń gbé inú rẹ̀ nípa bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣe di pípé nínú wa kí a lè ní ìgboyà ní ọjọ́ ìdájọ́ pé bí ó ti rí ni àwa náà rí nínú ayé yìí kò sí ẹ̀rù nínú ìfẹ́ ìfẹ́ pípé a máa lé ẹ̀rù jáde nítorí ìjayà ní í mú ẹ̀rù wá ẹni tí ó bá ń bẹ̀rù kò tí ì di pípé nínú ìfẹ́ a fẹ́ràn rẹ̀ nítorí pé Ọlọ́run ni ó kọ́ fẹ́ràn wa bí ẹnikẹ́ni bá wí pé òun fẹ́ràn ọlọ́run tí ó bá kórìíra arákùnrin rẹ̀ èké ni nítorí ẹni tí kò bá fẹ́ràn arákùnrin rẹ̀ tí ó ń fojú rí kò lè fẹ́ràn ọlọ́run tí kò rí àṣẹ tí a rí gbà láti ọ̀dọ̀ jésù kristi ni pé ẹni tí ó bá fẹ́ràn ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú. johannu kínní orí karùn-ún gbogbo ẹni tí ó bá gbàgbọ́ pé jésù ni mèsáyà a bí láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí ó bá fẹ́ràn baba yóò fẹ́ràn ọmọ rẹ̀ ọ̀nà tí a fi lè mọ̀ pé a fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run ni pé kí a fẹ́ràn Ọlọ́run kí a sì máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́ fífẹ́ràn Ọlọ́run ni pé kí a pa àwọn àṣẹ rẹ̀ mọ́ àwọn àṣẹ rẹ̀ kò sì wọni lọ́rùn nítorí gbogbo àwọn ọmọ Ọlọ́run ti ṣẹ́gun ayé ìgbàgbọ́ wa ni ìṣẹ́gun lórí ayé ta ni ó ti ṣẹ́gun ayé àfi ẹni tí ó bá gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni jésù òun yìí ni ó wà nípa omi àti ẹ̀jẹ̀ àní jésù kristi kì í ṣe nípa omi nìkan ṣùgbọ́n nípa omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí ni ó ń jẹ́rìí nítorí òtítọ́ ni ẹ̀mí àwọn ẹlẹ́rìí mẹ́ta ni ó wà ẹ̀mí omi àti ẹ̀jẹ̀ nǹkan kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́ka sí à ń gba ẹ̀rí ènìyàn ṣùgbọ́n ẹ̀rí ọlọ́run tóbi ju ti ènìyàn lọ nítorí ẹ̀rí ọlọ́run ni tí ó jẹ́ nípa ọmọ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ ọlọ́run gbọ́ ní ẹ̀rí yìí nínú ara rẹ̀ ẹni tí kò bá gba ọlọ́run gbọ́ mú ọlọ́run lékè nítorí kò gba ẹ̀rí tí ọlọ́run ti jẹ́ nípa ọmọ rẹ̀ gbọ́ ẹ̀rí náà ni pé ọlọ́run ti fún wa ní ìyè ànípẹ̀kun ìyè yìí sì wà nínú ọmọ rẹ̀ ẹni tí ó bá ní ọmọ ní ìyè ẹni tí kò bá ní ọmọ ọlọ́run kò ní ìyè mo kọ èyí sí yín ẹ̀yin tí ẹ gba orúkọ ọmọ ọlọ́run gbọ́ kí ẹ lè mọ̀ pé ẹ ní ìyè àìnípẹ̀kun ìgboyà tí a ní níwájú ọlọ́run nìyí pé bí a bá béèrè ohunkóhun ní ọ̀nà tí ó fẹ́ yóò gbọ́ tiwa bí a bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa nípa ohunkóhun tí a bá béèrè a mọ̀ pé à ń rí gbogbo ohun tí a béèrè lọ́wọ́ rẹ̀ gbà bí ẹnikẹ́ni bá rí arákùnrin rẹ̀ tí ó ń dẹ́ṣẹ̀ kan tí kìí ṣe ẹ̀ṣẹ̀ tí ó jẹmọ́ ti ikú kí ó gbàdúrà fún un Ọlọ́run yóò fún un ní ìyè mo ń sọ nípa àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ tí kò jẹ́ mọ́ ti ikú ẹ̀ṣẹ̀ mìíràn wà tí ó la ti ikú lọ n kò wí pé kí ènìyàn gbàdúrà fún irú rẹ̀ gbogbo àìṣòdodo ni ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mìíràn wà tí kò jẹ́ mọ́ ti ikú a mọ̀ pé kò sí ọmọ Ọlọ́run kan tí máa ń gbé inú ẹ̀ṣẹ̀ nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run pa á mọ́ èṣù kò sì ní fọwọ́ kàn án a mọ̀ pé láti ọ̀dọ̀ ọlọ́run ni a ti wá àti pé gbogbo ayé pátápátá wà lábẹ́ èṣù a tún mọ̀ pé ọmọ ọlọ́run ti dé ó ti fún wa ní làákàyè kí a lè mọ ẹni òtítọ́ à ń gbé inú ọlọ́run àní inú ọmọ rẹ̀ jésù kristi òun ni ọlọ́run tòótọ́ àti ìyè àìnípẹ̀kun ẹ̀yin ọmọdé ẹ má bá wọn bọ òrìṣà ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244